Yusuf Amakatu. Wọ́n tó lákùnlá fún kọ́dọ̀ rẹ̀ ní àmì ẹ̀tẹ́ sí àmì ẹ̀tẹ́ ìbánisọ fún ní àkùgbọ́dọ̀ jẹ́ kí ìkú bá wà àfi tó yẹ pé ní lórí òyìnbó kódà kan ọjọ́ pàdé wọ́n fẹ́ kí sí ní ìṣàrẹ́kù gẹ́ẹ̀ tí wọ́n kìdínà or someone named different. But Christian, tó ń bá tẹ̀ gbà ó ṣàfihàn ìjàdá. But tó bá tó mùsùlùmí ní irú ẹ̀. Mo ṣẹlẹ̀ sí tó wà ní wàá fáwọn yẹn tó lè fún ní kọ̀ndíṣọ̀ tó bá tó kì í tó bá tó kúrò lẹ̀ alhamdulillah etí mo ń tíráì láti sọ́nà ẹ̀kọ́ lọ́wọ́ bá wa san oníbèrè ní ẹ̀sìn dáadáa ilẹ̀ yorùbá yìí kọ̀ǹdíṣàn wa ni mo fi ń sọ̀rọ̀ òun ni pé ẹlòmíì bóyá ó ti rí pé bóyá rẹ̀ dé àbí nǹkan ògúnrégé mọ́ agbára kágbára ló kù tí ọmọ wa ìtojúbọlé ló tí ọmọ tojúbọlé mo rò pé ó ti yé orú yẹn ni ni àwọn ẹgbẹ́ ń sọ pé ṣe bí ikú náà ni àbí là ń bẹ̀rù lábẹ́rù pé káàbí sẹ́bọ̀ kí ló dìta àdójọ lọ́ọ̀bá yẹn kó láti ikú náà bá dé kó máa mú wa lọ lórí Islam torí pé ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala pé yá wẹ̀lẹ̀ dínà amánú taqullaha haqqa tuqati wa la tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ kú ọlọ́pàá bá sọ àtàlà ti pàwọ́ láti rẹ̀ ná ọ̀kan nìyẹn ṣe wá rí tó bá jọ pé ní sáìdì kejì ni òun ni ìkìrá kí wọ́n jẹ́yìn pa lérí kí ni o lórí kèfèrí ó ní mọ́ jẹ̀mù ó pọ̀ ó lè láwọn káìpé nìsìn ẹnìkan tí ò tó yín kò tún mú wẹ́pọ̀n dání ọwá ẹwà fẹ́ kọjá ń kọ́nà kan ọwá ni ọya bend fún èrè ẹkí ẹkí bàbá <laughs> ẹ̀lẹ̀ rí pé ẹgbà ló mú dání kò tún tó yẹ tó o pẹ̀tẹ̀ bá sọ lẹ́sẹ̀ gẹ̀gàn ọwọ́ rẹ̀ gan kò lè fi nà orú ìyẹn nísìn mọ́jẹ̀mú ìkìláwò pèsè láà ó gbọ́dọ̀ já sí pé ẹni tó ní agbára láti ṣe kì níyẹn tó lè lè ṣe tí tó lè gúrí ẹ̀mí ní kí wọ́n máa ṣe máa sú tí yíò ẹ̀rẹ̀ tí rí ìbọn <laughs> kéde ṣeke kọ́lá tẹ́ bá wó pé kéde ẹ̀ tó lè wó pé tí ẹ bá ṣeke tó bá bẹ̀rẹ̀ sí release orú yẹn ni tí a rí pé n tó ní kò lè ṣe lè a orú yẹn ìkìráhù yẹn ọbọ̀sí ìyẹn dẹ̀ tí a rí pé kò sí agbára kan lọ́dọ̀ tó lè gba kìíní ẹ̀ tó lè fi tako ẹ̀ àwọn nǹkan yẹn òun sọ di pé ìlà àmọ́ni ó kéré ha wà kọ́lé ohun ẹni tó ní àyàfẹ́ tí wọ́n jẹ ń pa ẹni tí wọ́n jẹ ń pa wàkọ́ ìlú mùtùmá ìrìnlẹ̀ tó yẹ pé ọkàn rẹ̀ dẹ̀ ní ọrọ̀ mọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ń bẹnú ẹ̀ wípé òun ò bìlíf kìíní yẹn mo rò pé ti yé ò bìlíf ẹ̀ wọ́n kà jẹ ń pa nù èyí ẹ̀ ní kò sẹ́sẹ̀ fún ọmọ ọ̀tà náà lórú etí èyí táwọn àwọn ìjọtẹ́ ìdákọ́lẹ̀ kan tí wọ́n ń ṣe bóyá wọn tó bá yẹ pé mùsùlùmí kan wọ́n bá jẹ́ ń pàṣà burú ok tó bá ti rí pé agbára wọn káwọn tó dẹ̀ mọ̀ pé aláburú láwọn ilé ìwòsàn burú wọn wọ́n lè pa àwọn lóòótọ́ tọ́ wọ́n bá sàbúrú inú rẹ̀ wá gbọ́dọ̀ dùn sí tàbí sọ pé mọ̀rọ̀ àmìnkùnmọ̀ mún kàrọ̀ pẹ̀lú gbíyà yóò bèyẹ díẹ̀ ẹni bá rí aburú tí ó dá nǹkan tí ó wà òkè kó yí padà pẹ̀lú ọwọ́ rẹ̀ wáyé lámìí ẹsẹ̀ tí ìfẹ́ fábílì sáyìn tí ó bá lágbára agbára kó fagbára tako ẹ̀ kó yí para pẹ̀lú ahọ́n rẹ̀ kó sọ pé tẹ́ ṣe yọ́dá wáyé lámẹ́ sẹ́tẹ̀ tí ó bá lágbára yẹn náà fàbí kọ́lbì kó fọkàn rẹ̀ yí padà wọ̀dẹ́rì kàdọ̀ áfìn iman kọ́kàn yọ mọ́ dùn sí bàjẹ́ yẹn min al-iman min al-iman kò sí ìgbàgbọ́ tó lẹ́ẹ̀sì tó yẹn má nígbàtí inú yẹn bá tún lò ìsíbàjẹ́ inú kù má ó náà sí tó ń bàjẹ́ tó tàbí ẹ̀mí yẹn gbọ́dọ̀ kọ́ tọ́ ní wá ń ṣe kẹtẹ́lú àbẹ́ o ni ni wọ́n tún ẹ̀sọ́ kan. ìbéèrè tí mo kọ́kọ́ ṣe lórí discipline ìjọba láàrin àti ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn lè di ọ̀tí tí mo kọ̀ fẹ́ lò ní pé ìwà bá mi wà mí gbà kí ló ṣe láàrin àti ìwà yìí tá a ṣáà fún àwọn bàbá mo wà pọ́sì gbọ́dọ̀ ni ní tí mo lè wá pọ́sì ọ̀rọ̀ àwọn ìwà mi kò sí lóyún pé Trump ní tẹ́rọ́rìsì ni wọ́n. táwọn ẹgbẹ́ mi ṣe máa sọ̀rọ̀ sára wọn lè yíra rẹ̀ kìkì ní problem táwọn ìgbà ń lò lára wọn ní olórí wọn tó jẹ́ bàbá yìí ti ń jẹ́ kọ̀dọ̀ọ́lù olóṣèlú tó wà pé olórí ti bọ́ọ̀lù lọ́wọ́ wọn pa wọn gbà á ọmọ oníṣègùn àdá ó ní mú tẹ̀sí fíkì táwọn gbọ́ lórí ẹ̀ gbogbo táwọn kan máa ń jẹ ìrìyà yóò lè ti bọ́ọ̀lù wọn kúkọ́ á gẹ́gẹ́ bá a tùmọ́lẹ̀ sí i á jẹ́ fọ̀rọ̀ náà ó ṣe bí ẹ̀kọ́ kọ̀ọ̀kan gẹ́gẹ́ a tùmọ́lẹ̀ sí i alhamdulillah èèyàn pé Ikhwan Muslimun ní terrorist èèyàn pé terrorist iṣẹ́ ọwọ́ wọn gán pè wọ́n ní terrorist torí gbogbo tí wọ́n ṣe lórílẹ̀ ayé yìí láyọ tí ìjọ yìí ti ń bẹ ó ti tọ́ka sí pé Ikhwan Muslimun ní í ṣètò dáadáa ọ̀rọ̀ wọn dẹ̀ ní èmi sábà rú lérí lọ títí láti jọ tẹ́ ti sọ ládùúgbò wa yìí nígbà tí ọ̀rọ̀ náà faná sójú díẹ̀ níjọ́ náà lọ́wọ́ wọ́n ní pọ́blẹ́mù àwọn international problem ní pọ́blẹ́mù àwọn táwọn bá ṣe correction ládùúgbò bíbà yìí èyí ń lọ́jọ́ bíbà yìí ṣé tàbí tí wọ́n àwọn lọ yí ti bàdẹ̀ náà sáwọn fẹ́ lọ yí ti Egypt náà tó túmọ̀ sí pé constitution wọ́n ti kọ́ kalẹ̀ fún wa gbogbo tí wọ́n ṣe tẹ́ ẹ bá wo ìtàn gbogbo tí bọ́ọ̀dọ̀ wí sọ yìí kìí sòun làkọ́kọ́ àwọn tó kọ́ sọ ní tí wọ́n jọ bìlífù ni sàìdá wà ọsọ ìlú rẹ̀ àwọn tó ti síwájú àwọn méjì náà ti tún sọ rẹ̀ mo rò pé ẹ ti understand irú rí wọn ọlọ́run fi ṣàdánwò fún wa ni ìròrí ká kó àwọn èèyàn jẹ lọ sí pé báwo láti fẹ́ wá gbogbo ọ̀nà láti fẹ́ gbogbo agbára ẹni àwọn yìí ń sàbúrú nígbà mídẹ̀ ní àwọn yìí nẹ̀ lẹ́tù máa ṣe fàtó ayé bíbọ̀ àwọn yìí lẹ́sọ pé mínírà tí wọ́n ṣe ẹ máa mú mílò tí wọ́n ṣe ẹ máa mú ẹgbẹ́ ń lo kọ̀mpútà tí wọ́n ṣe ẹ mọ́tò tí wọ́n ṣe ẹ ń lo aeroplane tí wọ́n ṣe ẹ ń lo handset tí wọ́n ṣe kò yẹ kẹ́ lò kankan náà mọ́ àti fáànù wọn gan-an kódà títí tí wọ́n bá ṣe wá sí ìlú yìí gan kò yẹ kẹ́ gbó mọ́ orú àwọn yìí onífẹ̀ẹ́ inú ni wọ́n ṣé wá ní àwọn fátúwà ẹran burúkú yìí tí wọn ò bá ṣe fún òlera burúkú kan ṣe àwọn ilé yìí fẹ́ sọ olúdaroro ni ẹwọ bí ẹ ti sọ lébíàdà ọ̀gá àwọn ló ṣe fátúwà lébíà o tẹ́ ẹ̀ bá gbọ́n tí ń wí ó ní wàmàní stata àyẹ́tìlẹ̀ta rọ̀sọ́sọ̀ alẹ́kọ̀dá fífàlẹ̀ fàálù wàtàmùhú fi rọ̀kọ̀ bá ti bí se ń gbọ́n sọ ọjọ́ náà lọ́rùn ó lé ní àwọn wọ́n ṣe ti Libya àwọn ni wọ́n ṣe ti Syria àwọn ni wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ lú ayé tó dàrú lé ní Egypt àwọn ni wọ́n bẹ̀lẹ̀ ẹni wọ́n ti ṣe ti Algeria èyí ò ní ìsìn láti gbé oṣù kan báyà títí tó lé díẹ̀ láyé sí ìbẹ̀rẹ̀ sí bọ̀tí kò sí wà láyé àwọn yẹn dẹ́ àwọn àfáàdẹ́ ń wọ́nu wọn ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n ń sọ ó kí ń gbàtẹ̀ sọ pé ẹwọ táwọn àfáàdùsùn náà ń sọ wọ́n ní ààlè jáde só lórí èyí wà ń kó agbára ẹlẹ́fẹ́ lọ tákù rẹ̀ agbára yẹn yóò sílẹ̀ tẹ́ tẹ́nìkan ni ò ṣe tẹ́lẹ̀ dáadáa tó kù tí ń ṣe yẹn kò wá ní ṣe mọ́ bí ó ṣe kankan ta burú yín ló kù tẹ́rin méjì bá wá ń jà ńkọ́ kí ni ó ní ṣe kó pé rí rẹ̀ àwọn kọ̀ mẹ́rẹ̀mẹsẹ̀ wọ́n mọ̀ bá lọ tí wọ́n bá sófin dí o bí àwọn síríà ṣe rí tẹ́lẹ̀ tí bá fi hàn yí tí bá fi ìsìn hàn yí èyí lè bẹ̀rẹ̀ bàbá sọkún tẹ́ bá mọ̀ kí n kẹ̀yìn òrìbá kí ló dé kẹ́ náà fi ìsàfọ́fà kí ní demonstration àbíkálọ pé àlùmọ̀bọ̀ harrow ti sì níyà ìdínà láwọn ń fa náà nìyẹn o wípé àwọn kan ṣe peaceful yìí ni à ń protest tí ìjọ pariwo lọ oníwọ́rọ́wọ́ là ń ṣe ọ̀padà ji wàhálà na tí nìkan bá sọ pé bóyá èyẹ lè di bọ́ǹbù mara a sọ pé kí lè rí ẹ̀ kí ni ẹ̀rí rẹ̀ kò sí ẹnìkan rí láyé nínú islamu yìí bóyá àná ni o òní ni o káàná ni o tó dé ni o àgbàtà níbi ìlọ́tàn ni o tó dọ̀rọ̀ ẹ̀ hadithu tí wọ́n máa mú àdíkù gulam wàsáhẹ̀ àdísù ọmọ kan gulam záhẹ̀ sáhẹ̀ tó ń tí ọba ní pípọ́ lọ́kọ́ dán tó lọ́kọ́ tí tó bá ti lọ sódò ní dán yọ́pàá dé àfà rẹ̀ tó padà ń kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ àfà tó dọ̀ lọ sódò ní dán tí dábà kan padà dúró jọ́nà tó sọ pé òní ni máa mọ̀ bí onímọ̀ yìí ní àbí ẹni tí ń sin lọ́wọ́ báyìí ní ń bẹ lórí ìlànà ọlọ́wọ́ bá ní àbí onídán ọdẹ mọ́kò dábà tí ò ti kára ló kọjá ojú àbí ibi tó ti sọ pé tọba fẹ́ pa nígbà tó padà dìtẹ́tì pé ó nígbàgbọ́ sí ẹlòmí tó yàtọ̀ sóhun òun pọ́bà yẹn pé rẹ̀ lọ́lọ́wọ́ bá ní ọ́sà ní kí wọ́n mú lọ kí wọ́n gbóná lóòdò kí wọ́n tẹ̀rí síbẹ̀ àdísì ti kàzẹ́ máa gbára lẹ́nu ọwá nínú odò yẹn tí a bá ti dé odò ojú ọmọ yẹn lẹ́ láàrin odò wọ́n gbé e e sínú ọkọ̀ ojú omi wọ́n lọ wọ́n lọ nígbà tó omi wọ́n ní sọ padà bọ̀ padà sọ fi ní bí máa ṣe gbogbo wọn ó dẹ̀ padà wá ní ọdún àwọn ah, ikú ọba tó ní àwọn ní ìpẹ́kùn gbé lọ sókè wọ́n tó gbé lọ sókè ò tó sàájú àyìn gbogbo wọn parun òun nìkan ló tó dé ọwá ni ọmọ tó máa ṣẹlẹ̀ ọwọ́ ọba tó bá fẹ́ rí nípa fi ọfà fi ọrún ọrún ọfà fi síbi ọfà báyìí tó kó tó wá fà wá wí jákòó pé bísmìlá wa rabbil gulam pé mo bèrè pẹ̀lú kọlọ́wọ́ ọba ọba tó dá ọmọ yìí tí ń tọ́jú ọmọ yìí tó bá ti ṣe bẹ́ẹ̀ ó rí mi pa wọ́n wá ṣe bẹ́ẹ̀ ọmọ yẹn wá kú àwọn èèyàn wá gbà Islam ẹ máa gbọ́ o wọ́n ẹ̀sẹ̀ pé gbígbà tó ẹ̀wọ́n wá ti ṣe sẹ́nìsì òun náà fi rẹ̀ lẹ̀ ni láwọn kan fi gbà Islam àbí ta ni wọ́n pa pẹ̀lú ẹ̀ kwẹ́ṣà ọkọ nìyẹn mùsùlùmí ẹ̀bá béèrè pé ta ni wọ́n pa pẹ̀lú ẹ sóhun náà lọ dìmọ́ yẹn nígbà bẹ́ẹ̀ yìn ọwá dìmọ́ àwọn kan wọ́n á yàn pọ̀ ọ̀kan nù ẹlẹ́ẹ̀kejì ni pé ǹjẹ́ àṣírí tó ń tú sáwọn náà fẹ́ tú náà àṣírí kan tó pamọ́ ni tí ọba yìí sọ pé òun lọ́lọ́run táwọn èèyàn òdè rí náà sáwọn náà láṣírí kan làwọn fẹ́ fi kú ni tí ó hàn táwọn fẹ́ fi kó jẹ́ kó hàn ìbéèrè kejì ni ẹ mùsùlùmí ẹmọ́ dé ẹlẹ́ẹ̀kẹta òun ní pé ìgbà tó ń kú àwọn ẹgbà Islam Afghanistan àwọn Taliban wọ́n ti ṣe bẹ́ẹ̀ ti pẹ́ èyí tí wọ́n ṣe rẹpẹtẹ ní Egypt ní tí wọ́n ṣe káàkiri àgbáláyé ní ìjẹ́ lọ́sẹ̀ ní USA ní ìjẹ́ lọ́sẹ̀ ta ló gbà Islam lẹ́yìn rẹ̀ àbíkáwẹ̀ ìtumọ̀ yìí ti Islam sí lẹ́yìn rẹ̀ wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ university lẹ́yìn rẹ̀ oríṣiríṣi aburú oríṣiríṣi èmọ̀ ni wọ́n hàn àwọn mùsùlùmí báyìí èyàn lè lóhun bẹ́ẹ̀ sẹ́tọ̀ lọ́run ní Saudi kó lóhun bẹ́ gbówó jáde kọmọ gbé e jáde ìzìlì kó fowó sára kó lóhun gbàmọ́ fẹ́ pass process òun gọ́bẹ̀ wà nígbẹ́jọ ọ̀rọ̀ ọ̀run ní alẹ́ ẹwọ́ ẹjí ká máa náà síbòmí torí kíni aburú làwọn tó ń dálẹ̀ kò sí dáadáa ń bẹ́ẹ̀ ikú tí wọ́n ń kú gbogbo àtẹ́ kúkú rẹ̀ wọ́n para wọn ni wọ́n wá lẹ́sẹ̀ pé yàn para àníbà Muhammad sallallahu alaihi wasallam ó lẹ́yìn yóò tó bá para rẹ̀ ẹni yóò tó bá para rẹ̀ nǹkan tó fi para rẹ̀ lọ́wọ́ fi jẹ́ yàtọ̀ fi jíjọ́ mìíràn kíámà lẹ́sẹ̀ gbọ́ para wọn yẹn bí ó sì máa jóná lọ nìyẹn ó tún wá lọ ṣe lẹ́yìn ìgbà tó ti para rẹ̀ tó ti ní ọ̀ràn náà lórí ẹ̀mẹ́ òun á pa àwọn èèyàn ẹ̀dá fún sáàdìsì yẹn jọra wọn gbogbo àwọn ìṣàbáwò tí ẹ gbà rò nígbìrò rí yẹn rò pé ṣùgbọ́n lókàn lọ́jọ́ wá dí wọn lójú kò jẹ́ kí wọ́n ni wọ́n wá sọ di bí politics pé ẹ̀yẹ máa ṣe káàmù máa ṣe káàmù bá nípa tẹ́bá ti sọ̀rọ̀ káàmù against ẹ̀ tí ó ń bẹ́ẹ̀ nìyẹn but àwọn tó bá ti yẹ kí o ṣe kí o sàmà bá wọn sọ individually àtàwọn míì ẹlòmí àtúmọ̀ bẹ̀rẹ̀ a máa ti bẹ̀mọ̀nà bọ̀ tí tí ó bá ti yéèyàn tó ní alámọ̀dì wọn kí o béèrè ẹ̀rọ wọn ju eléyìí lọ eléyìí kéré nínú ìgbà tí ìfà mùsùlùmí tí wọ́n ń ṣe tí ó dáa ẹni bá ń bẹnu wọn kó túbá lọ sọ́dọ̀ ni ó lè là wá láyégbà tí ní alkiyama ká dùn mọ́ ìlànà nígbà Muhammad sọ̀rọ̀ta ní ìtọ́tọ́ ọlọ́run béèrè pé sẹ́ tẹ̀lé ṣéwù kan òṣìṣẹ́ ògbẹ̀tọ̀ yóò béèrè àníbà Muhammad sọ̀rọ̀ta lọ́wọ́ bàbá ṣe tẹ̀lé súnà rẹ̀ sí òun náà láti là níbi ìbéèrè náà abẹ́lọ́bà lásán àtàlá ìtì aṣọ láti tàgbẹ́ ẹ̀nà kọlọ́mà kó fi sínú mẹ́sàn-án sanẹ́tà ìkọ̀kan subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa